نعمله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا كيسر فرعون لعله يتذكر أو يخشى أسيسي كورنوسي تنبانصو كورنوسي أسيسي كفايا الله بارك سليلي هنا ó pàtàkì nínú dáwà wa bákan náà nínú sòlúbù asálìbù dáwàtú asàfíyà kun àdáwàtú bilhikma wà ní mọ̀rísàmún hasana lára mẹ́tọ̀bù dáwà àwọn asálàfíyà wọ́n sì dáwà àdáwàtú bilhikma wọ́n sì dáwà pẹ̀lú hikma kí náà pè ní ṣíkímà lónìí àwọn sáwọn sẹ́sìn wọn pẹ̀lú ẹgbẹ́ àwọn ẹlẹ́gbẹ́ táwọn pè àwọn ní hálùsúnà àwọn sí hikima àwọn sì gbọ́yé àwọn sì pẹ̀lú pé kẹ́ẹ̀kẹ́ irọ́ fáwọn èèyàn ẹmọ́sọ̀mídẹ́ lọ fún wọn hikima kọ́ wọn tó wá kí yóò fi hikima sí dáwà èèyàn kí ẹ lò hikima bẹ́ẹ̀ kò túmọ̀ pé ọkọ̀ ìrọ́lùdòdó àbíkọ̀ òdòdó nírọ́ kọ́nà gbàtà àfáà sí tafsiru al-hikma láwọn abitọ́nà ọba títí ń sọ fún àwọn òjíṣẹ́ rẹ̀ pé fi ṣe dáwà ọlọ́wọ́n bá sọ́nà al-Qur'an قل ادعوا إلى سبيل ربك بالحكمة والمعرصة الحسنة الله náà sọ fún àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam pé pèpè lọ sójú ọ̀nà ọlọ́run bá rẹ pẹ̀lú hikima àti wáàsí tó dáa hikima ò túnmọ̀ pé káwọn sọ pé mẹ́rin bá sin ìtàbá ìwé wọlé òtúnmà rẹ̀ tó ránà anẹ́bìtọ́nà ọba bá sọ̀rọ̀ yìí ń sọ fáwọn ẹgbẹ́ bá sí báyìí ẹ wọlé ẹnu anẹ́bì láti gbọ́ sallallahu alaihi wasallam tó ní kullu musawwirin finnar gbogbo ẹni tí máa ń ya píkọ́ anẹ́bì yóò wọlé tó anẹ́bì mẹ́sẹ̀ pé yóò wọlé bá sí báyìí sùkẹ́wà nígbà náà so yí wọn fọ́kùn yìí ní ṣíkímà àwọn afẹ́ẹ̀sì ìbátan ti tafsiru alhikima alhikima wani alhikima tó bí ma'ana alkitab wa sunna àkàsọ̀bá àwọn kan ní hikima daga sunna ne bẹ́ẹ̀ bá fẹ́ sí wá sí fáwọn èèyàn sunna nabi ni ẹ lò láti sunna láti wá sí fáwọn èèyàn àbíyáyà ní ẹ̀bá wọn lọ ayé alùkùnhánì títí lọ súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ibi tó yẹ kó ti gbé ọ̀rọ̀ rẹ̀ náà yóò ti gbé ara ṣíkímà pé ha ẹ̀yìn ní ṣíkímà púpọ̀ níbi dáwà rẹ̀ kó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ibi tó yẹ kó ti bẹ̀rẹ̀ kó bẹ̀rẹ̀ bí tawhid lóòtọ́ náà sì ni gbogbo àwọn anábí ọlọ́run ọba ẹni tó wájà láàrin àwọn anábí ọlọ́run àtàwọn tí wọ́n rán wọn sí tàwọ̀rídù ni sókè rán ní nígbà ní pé ẹ má bẹ̀rẹ̀ ní tàwọ̀rídù tó bá wùjọ yìí ti rí ha wàlá ẹgbìmọ̀ kan alẹ́gbìmọ̀ tó fi dáwà ibi tọ́nà ọba ti bẹ̀rẹ̀ dáwà rẹ̀ àbùkí sí ọlọ́run títẹ́ ti bẹ̀rẹ̀ dáwà wọn olùkà láti bẹ̀rẹ̀ sí wa sílé yìí lára òṣèlú dáwà àwọn sálà ó nà ní eléyìí bákan náà lára òṣèlú àwọn dáwà àwọn sálà ó asọ́bùrú alẹ́ àwọn tí ó bá yapa tó bá yapa sísúnà náàbì àbí wọ́n yapa ìlànà àwọn sálà tí yẹn sì sùúrù pẹ̀lú wọn kí yẹn ní sùúrù pẹ̀lú wọn nígbàtí bàbá bí lọ nígbàtí ní kọ́ọ̀ṣì tó bá sẹ̀ láàrin tẹ́bà ń fi ọ̀rọ̀ tẹ́bí ju tó rọ̀ kí yẹn sì bẹ̀rẹ̀ pẹ̀lú pẹ̀lú wọn bí ò bá ní sùúrù bí wọ́n bá fẹ́ bá wùdà wọn ní bídíà ọ̀láìdà bí inú obìyàn inú obìyàn torí wọ́n máa kọ́ ti pé tọ́nà sọ rẹ̀ nísì máa kọ́ ti sí wà láti já ẹ̀fọ́ bí máa kọ́ ti àwọn sẹ́wù tẹ́ ẹ̀mọ̀ fún ẹ ọgbọ́n inú sí ní bíyàn wọ́n máa dáríká ẹ́ yẹ́sùgbé àdáàrín ẹni tó ń pẹ̀pẹ̀ sí ní dáwà ẹ̀tọ́yẹ dáwà àti àwọn ẹ̀tọ́yẹ dáwí irú ẹni bẹ́ẹ̀ ó bọ̀rọ̀ ní sùúrù pẹ̀lú àwọn alùpùpù àwọn náà yapa súnà yóò ní sùn pẹ̀lú wọn èyí ní sùúrù tí wọ́n níbi sùúrù pọ̀ lára uslubu dáwà àwọn sálàbìlẹ̀ ẹwà nígbà Muhammad sallallahu alaihi wasallam gbogbo sùúrù pátápátá tí ẹ máa ní wàláì olórí pẹ̀lú àwọn maka gbogbo sùúrù tó máa ní ẹ máa ní ni ó ní sùúrù pẹ̀lú wọn àfi àwọn tó jẹ́ pé àwọn ti kọ́kọ́ ti gbogbo kọjú ewé ní dídí àwọn àwọn eléyìn wọn sí kọ́ kiri mú ṣébà ní sí ẹni tí ó pé mukhalif tẹ́kí gbangba gbangba ní fi ń fa aṣọ ìsìláàmù ya ní takò súnà nípa Muhammad sallallahu alaihi wasallam bákan náà inú asálìbù dáwà àwọn salaf onan al'irad alal mubtadi' ẹni bá jẹ́ oníbídíà alùsù ní bá sí pọ̀ kò sése ká ní oníbídíà àti súnnà mú yí sàsípọ̀ kò rọrùn ẹlọ́gbọ̀n ọlọ́run tó rọrùn fún ìkúté àtọ́ tó sí sẹ́pọ̀ ṣùgbọ́n wàláìkọ̀ọ́ àbúrò bájá àti olóńgbò kájọ wọn ṣiṣẹ́ pọ̀ kó rọrùn ṣúrí wàrí ó ní àkíyèsí gbàmà láìra àbí ẹni bá jẹ́ oníbídíà kí là máa fíìmọ̀ pé lábájá ohun bídíà lélẹ̀ tó bá yẹ kí kò jẹ́ aláàdùn pé kó sí bídíà ni kò sí ẹni tí kó sí bídíà mọ́ gbogbo akáwà lónìí ààlè bọ́mù bídí aláìláì sí ìdàríkìyàmá nakọrọ fíhà wọ́n nákọrọ jùmìnà a ma kó sínú bídí à á sì kí lèyí a ma jáde bẹ̀rẹ̀ ṣùgbọ́n kí mo jẹ́ ara dùkú yẹn ṣe bídí à tẹ́ẹ̀rí báyìí láàrín wa o ẹnu mọ́ fún gbé bí kọ́lá fara ara lè masu bídíà mo gbọ́ nínú àpapọ̀ àgbàrí ó sọ fún ìgbé ó lẹ́yìn lè masu bídíà náà lè gbọ́ wá sí kí a ń tako bídíà sí ìbára gbàgbé gbogbo rọrùn afọ́wà ibùdó tẹ́mi ọmọ ọmọ tààdà ó ní gbogbo ẹni tó bá kò sí ẹ̀tọ́ yóò mọ̀ kó sínú bídíà wà jáde ní bọ́nú sí rọrùn nítorí pé àfikún mọ́ gbọ́gbọ́lá nàbí sọ báyìí ìwọ́ wá gbọ́gbọ́lá nàbí sọ báyìí ọwọ́ wá dé àdísí wọn láti sọ híhù ni kọ́dà wọ́n ní àfáwọn alàlùbáni rahimahullahu ta'ala ó ní àdísí sọ̀tún lárísí èyí ó lọ àbẹ́yàn lérò ó wá ń lò for many years ibi sẹ̀ ìbádà àdísí tó gbọ́ tí àfáwọn alàlùbáni wọ́n ní àfáwọn alàlùbáni bẹ́ẹ̀sì ní ọ̀tọ́ àdísì tí alibáníbá ní sọ̀rí wò ní ó ti tán lẹ́yìn bí ọdún mẹ́wàá títí ṣe títí lo hadithu yìí ó padà fún wa gbọ́ pé kọ́dá alibáni kọ̀díkà ọjà alibáníbá ti padà rákíyèsí pé àdísì mọ́ ló lálàáfíà yìí o kò lálàáfíà o torí di báyìí ilé àwọn kòmí tẹ́tẹ́lẹ̀ sẹ́fẹ́ máa ń ṣẹlẹ̀ sálibáni àbẹ́ ìṣẹ̀lẹ̀ sí alibáníbá ti padà wọ́n pé àdísì yìí ọmọ lálàáfíà wọ́n lọ́ tí ó wà ní orí ọba sọ pé nǹkan ní salibano kí ní ṣe ìdí ìṣẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí gbogbo ayé ti màmí mà wọ́n lè ṣe má lónìí tí mo sọ́wọ́ ẹ̀fẹ́ súnà ní nílẹ̀ súnà rẹ̀ wọ́n lè ibi dàrú nù èdè yóò dàrú èyí súnà gidi kí ó tún ṣe ẹ́ láàrin ọdún mẹ́wàá kan sí òun nìkílọ̀ sí ẹ́ so mo jẹ́ pé ààrẹ èèyàn kó sínú bídíà àníkèlú bídíà tó gbé eléyìí láwọn alẹ́kọ̀ọ́rìj aláṣírí àwọn tá ń bá lórí sẹ́jẹ́ kọ̀ọ́rì àwọn ògbọ́lé tá bá tó báwọn sọ́ábà nẹ́bì gan kó sínú bídíà àwọn àrí àánú alọ́gbé sábẹ́ لأنهم الناس èèyàn làwọn sọ̀hábà wà lẹ́ìsùn bí màásùmí wọ́n yẹ́ sí ìṣẹ́ màásùmù anẹ́bì nìkan lè ṣe mistake tẹ́ẹ̀ bá sọ pé sọ̀hábà ò lè kó sí bídíà ní tẹ́ẹ̀ sọ pé sọ̀hábà ò lè ṣẹ̀ so sọ̀hábà lè kó sí bídíà a máa lè pé sọ̀hábà ló ní abú ìsọ̀rọ̀ kí ló kó sí bídíà ló kó sí àwọn mẹ́ta tọ́lọ bá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́lọ àwọn tó wà dìgbà iṣẹ́ àdébà Muhammad iṣẹ́ kí náà fẹ́ kó sí iṣẹ́ bídíà so ilé ìlú gbáyà pé àsírí ìmá kó sún bídíà ààlè pẹ̀lú bídíà so pàwọn sọ wọ́n bá ní pẹ̀lú tọ́wà ìdíà ni nìkan pàlọ́wọ́n àti ní yóò sínú ẹ̀sìn yóò sì bídíà lọ́tọ̀ ọ̀pọ̀ ìsinmi amẹ́ta lè pẹ̀lú bídíà tọ́lá kó ṣe bídíà kan náà lè ṣe ògbà bídíà kan lè rẹ̀ lọ́rùn rẹ̀ pé kátólì ìyàlé bídíà tó gbà bídíà wá pọ̀ lọ́rùn rẹ̀ ibi ògbọ́n yóò rí ó ẹni náà wí bídíà nìkan yìí wọ́n fún ọ lẹ́yìn tí bídíà lè ọwọ́ àyè sí ti ìgbìjà lẹ́yìn so ìgbìta tí wọ́n pé àwọn ìsúnnà fún èké ń bá oníbídí àṣepọ̀ wọ́n máa ń jìnà só bídí àrí kátó wá ní wọ́n jọ máa ṣiṣẹ́ dáwàpọ̀ tó pé lè burú jáì ẹ̀tọ́ ti kó sínú bídí àlẹ́wọ́ bá ṣe dáwàpọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́gbẹ́ nínú àwọn àlẹ́kọ̀ọ́lẹ̀ fún àwọn náà wà ààlẹ́ ah, bàbá wọn sí dáwọ́pọ̀ àwọn olẹ́lẹ́gbẹ́ta sọ fún ní ìsà àwọn sọ́ọ̀tì lásọ gbogbo alọ́ kílẹ̀ àti ilé ìròfin gbogbo alọ́ kílẹ̀ àti nẹ́sọ́ọ̀tì bò bọ̀ kí ló tàlẹ́ bá wọn nẹ́sọ́ọ̀tì dáwọ́pọ̀ tó gbé mídíà ní wọ́n ni gbogbo wọn ṣe mídíà wọ́n tẹ̀ kìlọ̀ fún wọn lórí àwọn òfilẹ̀ tó àlébá wọn ṣe mídíà pọ̀ àlébá wọn ṣe dáwọ́pọ̀ tó kọ́ àtàwọn látàlátì ètí ilé yìí náà náà àwọn tí ẹbù sí ń kọ́ sáwọn kó sínú bídíà ẹgbẹ́gẹ́ asábò sí ọ̀pọ̀lọpẹ̀wà ṣe bí dáàbò pé àlẹ́ báwọn náà ṣe dáwàpọ̀ tó máa kó sínú bídíà ní sáwọn tí ẹbù sí òkó sínú bídíà kọ́dà bídíà tó máa kó sí fídíò yíwá pé bídíà táwọn tí ẹbù sí kó sí ó fẹ́ lágbàlẹ̀ táwọn náà bídíà táwọn nọ́sílá fi kó sí albídíàtún al'amaliyya tí fún sí wáwọ́ àṣọ́mà fáwọn ọ̀ àṣọ́mà fáwọn ọ̀ àbáwọn jẹmọ́ nọ́sílá kọrí bídíà táwọn kó sí bídíàtún amaliyya ẹsẹ̀ ilmiyya ìkásísí kìí jẹmọ́ ìtàwọn ọmọ ní ìbá tó mọ nǹkan mọ̀ ọ́n sọ̀rọ̀ ìtàkùn kí bídíà tán kó sí àmàlẹ́yà ni ìkan sí mọ̀lúbí ànẹ́bì bídíà tí àmàlẹ́yà náà kó sí síbà nísì so bídíà tí wọ́n fúyé lẹ́gbẹ̀ẹ́ bídíà wọ́n tání tmc so ẹmọ́gá tó pé ẹmọ́gá sàbò sí fọ́nra wa èyí olóòdìkọ́ pé ní ìdá àwọn ẹni gíní náà èyàn lè mọ́tá ẹ́sàrí súnà lára wọn ásàrí súnà láwọn ńlá sáàrí súnà láwọn tí ẹ̀rùsì jẹmọ́ lára wọn ọ̀rílù àti nọ́sbàtì tó bá jẹ́ ní tàbí wọn súnà wa ìmúra ni àti ní pọ́blẹ́mù tàbí tàbí wọn mú tàbí wọn súnà pé àwọn ilé ìrìnlá lójú ọ̀nà sálà ìmúra ni dressing wa lábí wò àti ní pọ́blẹ́mù ni adékẹ́ ọláwùjọ táwa ni tí ẹ bá bí àwọn àwùjọ ilẹ̀ lábáwá míì irú àwọn sáàtì ó ní àwọn ọmọ lọ sí gáà irú tá tára jù náà lórí àwọn ọkùnrin wọn fi rọ̀gbọ̀nlẹ̀ sáàrí tó fi rọ̀gbọ̀nlẹ̀ àwọn sáàtì sẹ́ẹ̀rẹ́ jẹ́ pé ṣòkòtò rẹ̀ kò sí ìsìbá náà sáàtì tí kò sí mẹ́rin jẹ́mọ́ tó ẹgbẹ́ táwọn fi wọn ń sún náà nù àjẹ́bíyá sùbídí àbẹ́lọ́lá àwọn náà fi ṣe ẹ̀ka lẹ́yìn tí kìrì jẹ̀mọ́ rí kí ó tó kù pòlúdí àmẹ́bí tí wọ́n ṣe kí ó tó kù gan ṣe ẹ̀sọ bídí àwọn náà ẹ̀kọ́ kan náà ni tààjú lórí mẹ́ta dá ẹ̀yà mẹ́kún ọ́tá ẹ̀sọ́ sọ bídí àtàwọn ṣe ẹmẹ́jà sábẹ̀ sí wa àwọn tí ẹ̀ sì tàbí ọmọ tààwọn àti ó máa sàbábẹ̀ sí ní sàlàyé bídíà tí wọ́n sí ní sí ẹjá ma wá kọ̀mpíà rẹ̀ pẹ̀lú tàwọn expert àwọn tí ẹmù sínẹ̀mọ́ sí ìdíkìrì jamari nọ́sàfínà ìdíkìrì jamari wọ́n wọ́n mo fi ọlọ́run búra wọ́n lè lórí ẹ̀dí o mo ti lọ ṣe prógámù níbi kan rí ẹ̀ẹ́tìkáàkù àwọn tí ẹmù sí ní ẹ̀ẹ́tìkáàkù mẹ́ ní Sango mọ́sálásí kan gbangba báyìí tí ń bẹ ní royal palace ní lẹ́gbẹ̀ẹ́ báyìí tẹ́ pọ̀lẹ̀kọ́ sí ìwọ́n ní ṣe ah ìtẹ́ fún ìgbìrì jọ náà àbáyé sí pàdé yà ẹni wọ́n ní díkìrì jẹmọ́ ẹni pé súnnà ni so ilé ìrò pamọ́ rárá tí àwọn tí ẹ mú sí wọ́n ní díkìrì jẹmọ́ ẹni so ìzá nọ́sàtí náà ti díkìrì jẹmọ́ ẹni so ìbí bọ́yà mọ́ra láàfin wọn bẹ́ẹ̀ mọ́ àlàáfíà wà náà àwọn tí ẹ̀rù sí àwọn ẹ̀sìn mọ̀lúfì àmọ́mọ́ náà ma ń ṣe ìjírá ìjírá get together ìjírá get together bí lọ náà ọ̀rọ̀ náà àwọn ọmọ ní nǹkan tó tó wá wọ́ọ̀sì ju gbogbo táwọn fídíò lọ àwọn tí wọ́n wọ́n máa ń gbé nà báyìí demonstrate demonstrate wọ́n máa ń gbé nà báyìí ni ṣe bá rí ìgbọ́gbà èyí ọlé mọ́tígbà ní eh, ìgbìláṣà fẹ́rin nígbàtí àwọn èèyàn fi ẹ̀hónú àfúnjọba nígbàtí gbogbo wọn kọ́ àwọn lọ lọ rán aṣọ ní àwọn tmc wọ́n lọ rán aṣọ ní tí wọ́n jáde sí tónítà yẹn jáde sí tónítà àwọn lọ lọ rán aṣọ fẹ́sì báyìí wọ́n wá kọ́ sí pé lóòrò gírí o àwọn náà o sọ́lábì kan máa ń ṣe bá ṣe dáwàpọ̀ so tábàbá pé ìntàbímọ̀ pé súnà lè yìí pé ẹ́sà rí súnà lára wọn pé mọ̀wázánà ní kama wo kama ma sọ kama wo agbúrú ní kama ẹgbẹ́ ma wo dáadáa wọn náà sáwọn ẹ̀sùn àwọn ẹ̀díkàwọn lè dìbò sọ́ta wọn ni na sọ sáwọn mọ̀ dáadáa ní àwọn sáàtì dáadáa lánàá but nítorí àwọn wo àwọn wo ilẹ̀ pé ìmúra bẹ́ẹ̀ náà ni àwọn tààwùn tí wọ́n ti ẹ̀tún lágbà àwọn ọmọ àwọn ní àwọn wọ́n ṣe kúrùs day ṣe tí wọ́n ṣe tí lẹ́sọ̀tí wọ́n ṣe kúrùs day kúrùs day wọ́n ṣe ọdún pé náà se hùn kí ni mọ́ kúrùs day wọ́n wá mú àti amẹ́ríkà wọn aṣọ ẹ́ eh? aṣọ aṣọ ni wọ́n pè kéé kúrús dé ìkankan náà ni aṣọ àti kúrúsù wọ́n láti kan náà ni wọ́n sì aṣọ wọ́n sì kúrúsù ìkankan náà ni àmúkọ̀tá ń pè rùn àwọn náà ti máa tẹ́lé kúrú ìjàmá yìí àwọn ìbáwọn sí pọ̀ rí láàrín tààwùn náà so ibi tá a ti lọ ni pé ẹni tó bá jẹun sún náà kò ní bá oníbídí àṣepapọ̀ kò ní bá oníbídí àṣepapọ̀ wọn ò lè jọ ṣe dáa papọ̀ wọn ò sì ní yọ jẹ ìbádà papọ̀ so nǹkan tá máa wọ́n ní súnmọ̀ sún lélẹ̀ bákan náà àwọn sálàf nínú sùúrù dáwọn ni pé rọ́dùn العلمي الرد العلمي wọ́n máa ń ṣe rọ́dù fún al-mukhallifun àwọn tó bá yapa súnnà àwọn sàláfì ò ní dákẹ́ wọ́n máa sàtàkù fún wọn àwọn tí ẹnu sì yí tàbí ọmọ ẹ̀ẹ́lẹ́ ilẹ́ ilẹ́ kí wọ́n sí kásàtàkù báwọn èèyàn gbogbo àwọn àti tí gbogbo àwọn àfá ọlọ́bẹ̀rẹ̀ ọmọ sí rí lẹ́dùn láwọn ọmọ sí àwọn àrùn bẹ́ Nàìjíríà àwọn tó dáre sínú sínú àwọn tọ́fíkì àwọn àrùn àwọn àrùn tó kún àwùjọ àrùn kájú ṣíríkù lọ kí ló bí rìbá tàwídì tí ó sí ní kí ló bí múrùn tàwídì tí ó sí ní kò sí àtakò kọ́nà àwọn èèkùn ẹfẹ́fẹ́ ẹsẹ wà sí lọ àtakò rárá so kò sí mọ́lájì àdìsúnnà àwọn tààrùnù àmì tàbọ́nù àwọn aláfàní àti máa ṣe díẹ̀ àṣẹ púpọ̀ a máa ní aláfàdà fún àwọn sí díẹ̀ láwọn àwọn ọmọ wọ́n wá pé ìkọ́nà àfáwà àfáà nómìn àdókòrò àpọ̀ inshallah àfáà mú lẹ́lẹ́ ìlà wọ́n bẹ̀rẹ̀ sáwọ́dé lẹ́sìn wọ́n ti ń ṣe pé ìtìwọ́n lọ́wọ́ kọ́nà kọjú ọ̀rọ̀ fún ọkà parí ẹ̀rọ wọ́n á pè wọn ọ̀tọ̀ ìtàn fún wọn afákan ya ya ya fẹ́ǹtẹ̀ bí òkúsàn ní tẹ̀mọ́ tó sàfàájọ́ náà àwọn yẹn fẹ́ wà sí kẹta bàbá àwọn sáráṣí bàbá kan bẹ báyìí tí wọ́n bá gbọ́ wà sí wàláì ìwà tẹ̀síwà ìkọ̀kan ó tó kùkù yìí ìwọ́nàwà èsì bí sí wà sí wọn ẹ mo bá bá ń bẹ̀rẹ̀ ni mo bá ń bẹ̀rẹ̀ tẹ̀síwà rẹ̀ ìkọ̀kan ó tó kùkù báyìí gbogbo báyìí afábùn wa sọ lọ sí bí ọ̀rọ̀ tẹ̀sílá tó tẹ̀sílá kọ bíbí àmì bàtà ń parí tàbá kí wọn àwọn sáré àmìlú bá dìde níta ẹgbẹ́ ti lọ fún fẹ́ sàkóso wọn ni tẹ̀sílá ọ tẹ̀sílá ó sàgbọ́ ọlọ́run oríkèsí bíbí àwọ àwọn ọmọbìnú ọ àbá gbìyànjú náà àmẹ́gbìyànjú lásán ni àbábìnrin ní sọ mẹ́tí ní báyìí ní àbánagbó ìlú báwọn tààrà sí máa sí ní ó ní kí ní yẹ́mẹ́ ó ní sọ́kúsọ́ ó ní tíra méjìlá mọ́ àfún pé tíra méjìlá pẹ̀tẹ̀sùgbò sí ní ẹ̀sìn ojú wọn pán kó mẹ́rin àwọn èyí tàtàkù ẹwọ́ tẹ̀blígù tẹ̀blígù ti ní agenda six points gbogbo àtẹ̀lìgì wọ́n kàn dínà ní ẹmọ sílé ẹlẹ́sẹ̀ ẹmọ sílé yìí wọ́n ní takun táwọn yẹn ṣe ẹni náà ẹrẹ wá ti dáwà kíyàn ti èkó wá sí lọrin ọdún wá dé lọrin náà wá mú ọlọ́pọ̀ kọ́tẹ́ kò sí tó kẹfẹ̀lú tẹ́ ṣe o pàtàkì ma mú gbóná ọlọ́ mọ́sálásí 6.3 lọ àwọn olóyìn ní ìdí mẹ́rin tí wọ́n fi yàtọ̀ sí àrùjú náà níbi ìṣúrù dáwà ní àwọn ìṣà àtàkù àtàkù sí ìgbẹ̀mì dáwà òun náà nìkan fi yí àwọn èèyàn

níjọ́ tí àpò sẹ́ni wọ́n sí marriage àwa lọ mùsùlùmí ní nàìjíríà àlọ́ marriage wọn sẹ́ni bíbí lọ́nà ọ̀sùnmá ìlú lọ sí bíbí àmẹ́ ní agbá tọ́pìkì kan ìlú ni ìlú tó dáa ó jò ní náà ti ṣe program wáyé dé wọ́n fún ìlú lé ní program kan ìlú kan àgbà sápò lé ọlọ́ wọ́n dásìkò wọn àwọn àlọ́ kírun àwọn àwọn àkàtà jọra wáyé àwọn tẹ̀bíkì náà gbáza kúra pọ̀ nítàtọ́nàmù àwọn asìnkìsíkà kúra pọ̀ tàbí tètè yọ wọn kó ní nípa ọ̀nà lọ tàbí tètè bẹ́ẹ̀sì wọn láti mẹ́ pé àwọn lílò sí lára wọn because a internet gan àrí ṣe gbàtà tí kó wọn kọ̀ àwọn nìkọ̀ ẹlẹ́gbọ̀n bá ti ní ọ̀dá o bá wá tẹ̀ lára àtẹ̀kún mẹ́ ìyàwó mẹ́ bí àtọkọ ìyàwó ẹjẹ́ káà lẹ́gbẹ̀ẹ́ lọ bá wọn pé kọ́mọ́lù mọ́ ẹmọ sàn program kan ṣe lọ àwọn program kan ìlú kan ní program kan ìlú kan ní conclusion wa nù aláì abá kí ọ̀tọ́ mọ́sílásí abá lọ asáwọn tó tún mítìlì sí ní láàrín tẹ̀blígì wọ́lá ìbá mọ̀ ní káwọn pè wọ́n sábàrán sọ́lá ìjọ pé káwọn pè wọ́n sí káwọn pè wọ́n sí dáwà apè wọ́n dáwà bá sàfún sí dáwà nìsìn kò wà sọ̀sẹ́sù àwọn ẹni tí káwọn bàbá kan jáde wọ́n bá jáde bọ̀ àwọn ẹni kan wọn tó jábà lágbà pé àfíṣò àbálábá máa ń wúlò àbí máa ń sọ̀rọ̀ wọ́n wọ́n bí orí mọ́lá ló sì lágbé kalẹ̀ àní àbá ẹ̀yìn tó ibẹ́ ìdàgbà ní gbogbo àwọn gbogbo ní ìgbogbo yìí aláì adébàdé abáníkan kọlọ̀ sọ́kọ́ ní ẹwàná ẹwàná ẹyẹ kọlọ̀ sọ́kọ́ ní sọ́ná ẹsà wáná wọ́n ni kọ́ tó sẹ̀rẹ̀ ní pé ẹjíká fi wọ́lẹ̀ tó gbé ẹ̀sẹ̀ kárí tẹ́lẹ̀ sí kárí kò ní ìkàmọ́ pé lè dá ilé yóò dá ilé yóò dá àbẹ́sìn ti kárí ordinary kẹmọ́ dúdú mọ́ ṣe àdẹ́bìgbà lórí ayé rẹ̀ ẹ̀sí kárí káàlógún tí wọ́n lè kárí ẹ̀sìn olé kárí láyé tẹ́rí ó dùn lé gbé irú àgbàbùn àdẹ́bìgbà lọ Irú àwọn ilé ìrìnlẹ̀ ìrìnlẹ̀ ìrìnlẹ̀ wàláì kò jọra wọn kò jọra wọn rárá tọ́ ọlọ́run sàmànà wà so àwọn alìsún náà wọ́n máa ń ṣe rọ́dù báwọn èèyàn nígbàtà bá ti kó sí àṣìṣe nítorí pé Ànábì sallallahu alaihi wasallam òun lè dákẹ́ tẹ́yà bá ṣe mistake Ànábì ó pì àwọn èèyàn lẹ́ẹ̀kẹ́ náà ni yóò ní anábí ó sọ kọ́lá kò ní dá sọ fẹ́ tó ṣe alùsúnà tàn ní búyàndé tó bá ní sí àmì òkúnlá ìtẹ́sí yóò dá bídí àlẹ́sí orílẹ̀ yóò dá orílẹ̀ yóò dá so alùsúnà àwọn máa ń ṣe àdàpọ̀ fún àwọn èèyàn Ah bákan náà eléyìí àwọn asàlébì dáwà àwọn mẹ́tọ̀dù dáwà àwọn sálà fún lásàlàyé ó wá kó àwọn kankan tàbí sálàyé ó ní umúrù tó sì dù dáwà áwọ́ tó dẹ̀rí fún àwọn kankan bẹ ìmọ̀ bá dáwà jẹ́ ẹgbẹ́ gbé sálà òwòrán owó nítorí lè afẹ́kù dáwà wa sípàlá nǹkan máa afẹ́kù dáwà wa ṣe é wòrán owó kan yẹn bí o bá tẹ ẹ̀bá dáwà jẹ́ yóò lè fi dáwà lẹ yóò fi dáwà lẹ dáwà ó slow ẹwà àwògẹ́ tó wáyà yìí sí dáwà wa ó slow àbó <laughs> fast ó slow àbó fast ó slow alive dára wá slow agbẹ́gbẹ́ àti ní àwọn ayé nǹkan ni ẹ nínú àkọ́kọ́ púrẹ̀mù ta ní tí ẹ̀lẹ́ láyé tó lè jẹ́ kí dáwáyà ó bàjẹ́ àbí kí dáwáyà ó slow oníkẹ́ ma fi dúdú kò fún fáwọn èèyàn kí ẹ ma gbòdédé lórí dáwà ẹgbẹ́ mọ́ sí mọ̀ jámọ́lá ẹgbẹ́ mọ́ pìsì àwọn èèyàn anẹ́bí ò rẹ́dì láti pìsì anybody òun ló jíkítà wà anẹ́bí fast 13 13 years ìlànà ìsàlàyé tàwọn ìbáwọn èèyàn ó lẹ̀ kíyà tó kókò òdí láti pìsì anybody 10 years between láàrin 10 years láàrin ànábì ló Mẹdínà láàrin tẹ́ iye ẹ̀sùn ní ẹwọ gbogbo olú ti sáwọn kárí so gbogbo àwọn Mẹdínà ànábì ò wó ju àwọn èèyàn ara tọ́ àwọn àgbà àwọn àgbà bí àwọn àwọn wọ́n pè wọ́n pè àwọn ẹ̀ wọ́n nígbàtá náàbí gbọ́ pípẹ̀ wọn inú ò ní kẹta méjì ti kí gbogbo wọn kẹ́mọ̀nà tó fẹ́ lẹ́mọ̀ inú rẹ̀ wá dùn opportunity ni fún àfá fáwọn gẹ̀gẹ̀ ní fẹ́ rí káwọn gẹ̀gẹ̀ rí bí ọgbẹ́ wa opportunity ni fún àpá kọ́ lọ kò sí tó ká kọ́ mùsùlùmí lọ kó lọ ṣe dáwà sọ mọ́ ti yàn kó lọ ṣe dáwà ẹ má gbé bẹ́ẹ̀ nìkan kó lọ chọ́ọ̀ṣì àgbẹ̀ kó lọ ṣe dáwà kó tọ́lábàkó ti dáyé ní sí wọ́n mẹ́rẹ̀ kó lọ ṣe dáwà ọmọ ìjọgbó ni kò sí tó burú irú buhari ọmọ Musa àdánwò àwọn àdánwò làwọn eléyìí

alájá bẹ̀kẹ̀ nínú owó dùn ní ọlọ́ọ̀mọ tó bẹ́ lọ yìí fún tó fi jẹ́ yóò sẹ́kù dì sí ẹ̀dàkùn gbọ́dọ̀ lọ owó dùn ní sílẹ̀ alájá èyí tẹ́yìn sèyí náà ti yínú kẹ́kẹ́ náà ni wá nítorí lọ sí bẹ́ẹ̀ iná dínà ìndà lọ́hí sáyàpọ̀ wà máa yẹ mútẹ̀ bí kó yíwa ìsìlámi dínà pàlọ́yìn tó lọ́la nínú wà wà fìlẹ̀ àfírọ́tí iná lẹ́dínà kọlu wàdìsápà lẹ́dínà kọlu iná lọ́ha ọdíkẹ́ ọ máa pẹ́ mùsùlùmí ni ọ àfá mùsùlùmí ni ọ òfin kùránì ọ́fíìsì wà sí àwọn ápì ọ àwọn ọ̀rọ̀ ńlá ká ìbọn tẹ́mọ̀ àbá ọmọ àbá ẹntàtmẹ́ntì ọlọ́wọ́ sára náà so ibi tàbí náà inú àrẹ́bí ìdún wà àrẹ́ Muhammad kí náà bàbá nàbí wọ́n ń tàbí sí ìjàkọ́ wọ́n ń dájẹ́ pé owó lọ wá àwọn lè ṣe tó já sí pé ọlọ olùgbò wa lọ àwọn ọmọ ọ̀nà táwọn olùdàgbẹ́dá ah, ọlọ olùgbàgbò wa lọ tàbátàkà wọn sọ táàkì fún ọ̀nìkan yóò bá bẹ̀rẹ̀ olùgbò wọn lọ pé ní oko yẹ mọ́ fún ẹbá ti kéré kí ni ẹwọ́n fún ọ̀nà ìlúwáyì tó bá jẹ́ kọ́ fẹ́ jọba ní fẹ́ mọ́ kọ̀ọ̀tọ́ wa ni wà láì á fi ọjọba lùí wọ́n sà sọ gbogbo ẹ̀lọ́gbàá àníbà ó pè ní ọlọ́run àwọn ẹ̀gbọ́n àbámi ló kò báyìí ó sì ẹ̀kùn tí àwọn ọlọ́run dáṣì ní pé ọdá àwà ti dẹ́ náà ni àníbà sọ bẹ́ẹ̀ kí láàrín sọ àníbà wọ́n sọ tó lágbá ju títẹ́lẹ̀ lọ àníbà ni tẹ́ bá gbé oòrùn tẹ́ gbé sọ́wọ́ mi ọ̀tún tẹ gósù pa sọ́wọ́ mi ò sí ní fi tí sọ ilẹ̀ o ìmọ̀ sọ́rọ̀ náà ni kí ni mọ̀tánà mi sọ pé ẹgbẹ́ ó túnbẹ̀ ohun sọ́wọ́ mi ọ̀tún òṣùpá sọ́wọ́ mi ò sí kí ni mọ̀ rẹ̀ kẹ́ẹ̀kọ́ gbà ilé lọ ó kò nílùú mọ́kànìkan ti mọ́kànìkan lẹ́ẹ̀ẹ́ kókó maka tí gbogbo èmì nìkan lẹ́nu kọ̀ọ̀dú ayé olóhun ní fi lóhun sílẹ̀ alùsúnnà inú tí ń fa ìfàsẹ́ ìmì súnú wa lónìí mú fọ́lọ̀ búra a ń wá yọnú àwọn kan tí ó yẹ káwà lọ́yọnú wọn gbogbo àwọn tọ́já àwọn afárá àdúgbò yìí tí wọ́n jó ń bídíà káàrò pé láàrin àwọn àsìkò kan ẹgbẹ̀rún sáláwà sí wọn wádìí ọdún àwọ̀ lápòjú ẹnìsìn ìwádìí ọkẹta ọdún pàápàdé gbogbo àwọn afẹ́ bídíà tó kọ̀ọ̀ká ká ní pé káwọn mọ́lẹ́bà tó wọ́n bà dámú wá ẹgbẹ̀rún sáláwà sí wọn só bá wọn bí bá wọn nínú àwọn tí a fẹ́ ti dára láwùjọ ilé yìí gbogbo àwọn tó jẹ́ sí pé tẹbárí bí ìrọ́bí tako súnnà afáàdá súbí wọ́n lọ wọ́n fẹ́ dálé pẹ́lú súnnà lẹ̀ wọ́n pè ní alìmọ̀dásátú asàlàfíyà ẹ́ mọ́dúnláfàájú àdáwátí àsàràfíà ó kọlé kí ó àfá àdáwátí ní dálẹ̀ rẹ̀. ìbáwọn àfá àmì náà dálẹ̀ kí ó wúlẹ̀ ẹ challenge wọn ni àfádà tó wáfẹ́ dáwọn kí ó wúlẹ̀ wọ́n á challenge wọ́n là àwọn community ní ìwọ̀n mẹ́ta community náà àti ibi ti kó ti wọ́rọ́ wọn ìyẹn fẹ́ dálẹ̀ kí sẹ́tẹ̀lẹ̀ wọn wọ́n ní fọ́nù irú fẹ́ dáre kéwú lẹ̀ tí gbogbo àwọn dá kú lẹ́ ẹ̀mẹ́ òní ní gbogbo wọn lẹ ilẹ̀ ilẹ̀ tàbọ́dọ̀ wọn kọ́lọ̀rọ̀ sápọ̀ wa kára rí lẹ́nà gbogbo àdúgbò òní kára fẹ́ dáre kéwú lẹ̀ ní <laughs> ẹ̀rẹ́bí ò kàbùkù wọ́n á pè àpá àsíjò gbogbo àwọn tó tàwọn àpá yìí kí káwàá dìde káàlà ọ̀làrùn-ún sálámà sí ìbàjẹ́ nípa àwọn kan tí wọ́n súnà lọ́wọ́ lélé yìí tí súnà wọ́n rárá lójú kan àwọn kan bẹ̀rẹ̀ pé every year mọ́ mọ̀ sálámà sáwọn lélé yìí mọ́ mọ̀ sálámà sí wọn gbogbo sálámà tẹ́ sálámà sí wọn ẹ̀rọ ni pé káàbà disturb ni sálámà tẹ́ sálámà sí wọn ni níjọ́ lè rẹ̀ kó wúlò níjọ́ sàfádà ń súnkì àwọn ìsìn àwọn pàkíyèsí sí ẹni àwọn yìí ẹ̀yàn ọmọ èké ní sí ẹ̀mọ́ tẹ́ ẹ̀mọ́ tí ń sí sí ń dáwọn ẹ̀kọ́ ládùúgbò yìí sí ẹ̀yẹ kọ́pọ̀ wá ní àbábẹ̀lẹ̀ asálọ́mọ̀ sí ládùúgbò yìí wọ́n kọ́pọ̀ wá ní gbogbo tí wọ́n sálọ́mọ̀ sí gbogbo àwọn àpá àrí àtẹ́bùláwà ní àbámọ́ kan àpá tí wọ́n sálọ́mọ̀ sí sálọ́mọ̀ sí sálọ́mọ̀ sí pé gẹ̀lẹ̀ àbá ń dá ẹ̀kúrò àbápò lè lè kò sí mọ́ lájá àwọn sálà àwọn táyẹ̀ bá pẹ̀lú alìmọ̀kọ́lì ẹ̀rí rán àfáà súnnà kan ní àkànlọ sí dáa ẹ̀rọ kí kẹ́yẹ̀ lọ kí yẹ̀ lásán ẹni tí pẹ̀rẹ̀ ní nǹkan kẹ́yìn lọ kí kí lẹ́tẹ́ fún ẹti kó sáàbù fún nù èyí tó wà lẹ́kùnlé wáyà ní àríyàrí imagine káàkójọ èmi àbábíwásí abẹ́jìgbò káàsán kòsàkòsánú mọ́sálásí kòsàkòsánú mọ́sálásí àwọn dókítà káàsán káàrùn mọ́sálásí lẹ́yìn rẹ̀ tàbí àkọ́kọ́ lè gẹ́ta gbádùn ti wa ṣẹ́pẹ́ ìwèrè ti ṣe wá dì sí àwọn ọmọ ilé ìjẹ́ ìsáàmù sí àkìrí àwọn ọmọ òṣèṣúnà okay tẹ́bá tí kọ́kọ́ bá disturb àwọn èèyàn ní oye tó wọ́n se irú tán se máa fàdà ọdún sábàdà lórí tẹ́bá gbá wọn wọ́n dí òyẹ ọ̀rọ̀ burúkú ń jáde lẹ́nu wọn wọ́n tí kọ́kọ́ máa se mẹ́ wọ́n fẹ́ mọ́kọ́ wọn kéwú irú àwọn kéwú lọ́fẹ́ mọ́kọ́ wọn irú ìrìn ẹni wọ́n sàlàyé àǹkéwú náà ni àdísì tàwídì gbogbo ẹ̀nà sí kọ́lé kó rí náà àwòsí láwùjọ yìí àwọn ni ó kọ́lé kéwòyẹ̀ gẹ́sẹ̀ ní problem àwọn ni ó dì fáyẹ̀ kọ́lé kéwòyẹ̀ àwọn náà ní salaf ẹwọ̀ burúkú afọ́wà dì fáyẹ̀ salaf ó láwọn salaf àwọn ni Abubakar Siddiq so ẹ̀kọ́ tàbí kọ́nbà yìí àwọn sàábíà ní Muhammad ẹ̀kọ́ tàbí kọ́n lè kéwà afẹ́kó se dédé ẹ̀kọ́ tí mẹ lára àwọn sọ̀hábà ìjọ rẹ̀ ní ṣe bá gbọ́rọ̀ burúkú táwọn apá mi sọ gbére àwọn sàráfù ti ẹnu àwọn àbá ti ẹ sàráfù máa bí kéwú tó takó táwọn àbá ti ẹ gbéwá kéwú àwọn bá kiri subhanallah tí wọ́n lè ní sáàrẹ̀ ẹwà lọ sáàrẹ̀ sáàrẹ̀ lè ní gbogbo ọdún léyá ẹgbẹ̀ sáàrẹ̀ sáàrẹ̀ lè

ẹnìkan sọ̀rọ̀ kan mẹ́ tó bá ní ọ̀rọ̀ tó gbà nínú jẹ́ jù láyé ọ̀rẹ́ wọn ni ah, ẹni yìí ó parí Saudi ó parí Saudi wọ́n á kí o náà tí a fọ́dá ń kí o pé alhamdulillah ah, ẹni tí ó kùnmù lélẹ́yìn tẹ́bá lọ́wọ́ tí ń sọ tí ẹ wọ́ṣì gbogbo ọ̀rọ̀ ìyẹn sọlọ ẹni tí wọ́n sọ yìí àṣà ìkánú àwọn àpá súnà wá rí olóòtítọ́ ń kéwọ́n wá jáde mọ́tò ọlọ́pí <laughs> jáde mọ́tò lẹ́yìn fi dúó sì sí tí ẹ bá kọ́ ẹ pé wú èyí ó kọ́ lé bọ̀bá ti pé ń tàtàkọ súnà kò sápẹ̀lá rẹ̀ máa tí máa ń sàtàkù súnmọ̀ pípà pín yóò jó ní ẹ̀ sọ ni tí ó gbówà yìí sẹ́nìkẹ́lẹ́ máa bú fámílì wa ẹwọ́n náà yẹ́ tí ń takọ súnmọ̀ láwùjọ yìí ń gọ́lọ́wà fi ẹna àbùkù kan pàṣántì ẹnìkan ẹwà ìrẹsì mọ́rí art abẹ́ lákèsí ni àwọn bàbàbà àbàbàrà pàṣántì wa jẹ̀sì lọ sòrúnù kan tí máa ń sàkóbá fún súnmọ̀ dáwà dáwàtí sàràfíyá nínú kan tó lè máa fa ìfàsẹ́yìn fún àbí tó lè kó bàjẹ́ fún o ní mọ́jú dédé ayàtọ́ mẹ́rin alùkọ́ hàrìkẹrì afọ́wà Nasruddin Albani rahimahullahu ta'ala bó ṣe gbà sí alayáyà ni wàláì ó yẹ kẹrù bá أقدامكم نتما ريقي إن تنصروا الله bẹ̀ẹ̀bá ran ọlọ́run lọ́wọ́ yẹ̀rùsúrùkù olóòrùn àyín lọ́wọ́ ìkọ́bẹ̀ẹ̀lẹ̀ ti bọ́lọ̀ ìkọ́bẹ̀ẹ̀lẹ̀ ti bọ́lọ̀ ọba ìtàṣùn lọ́wọ́ ṣáàtù nìyẹn mọ́jẹ̀mú ni bẹ́ẹ̀ bá ràn ọlọ́run ọba lọ́wọ́ yẹn sórùkùn yóò ràn lọ́wọ́ nǹkan méjì ló ṣe fún yín ìrànlọ́wọ́ tẹ́ ṣe fún ní òun ló ṣe fún yín padà yóò tún wá fún yín kàlẹ́ fún wọ́n tábí àkùdámọ́kù yóò wá jẹ́ strong lérí dáwà yìí ìtumọ̀ eréfẹ́ nìyẹn gbogbo ìtọ́nà bá bá gbogbo ẹgbẹ́ bá sìnkọ́ ìfún mi méjì ni ma fi rọ́pò kúlù ìkútù fún ìkún allaha fattabi'uni ìkún allaha báyìí náà mú lọ́bàá afáwà lẹ́bẹ̀rẹ̀ rahimahullahu ta'ala wọ́n ni ìtẹ́gùn allaha bẹ́ẹ̀ bá dó sí sí ìtumọ̀ rẹ̀ náà tẹ́ bá sí sí lérí ẹ̀sìn ọlọ́ntẹ́ ìsìn yìí bó ti ẹ̀kẹ́ gbó tẹ bá dúró sísí lórí dáwà tẹ gbé lọ́wọ́ yìí bó ti yẹ gbó wàlẹ́ ọlọ́run kò ní ọlọ́run mọ̀ kánà yìí wàlẹ́ ẹwù àwọn tí wọ́n dúró bọ́nà sí ìrànlọ́ ẹ̀ẹ́dì àdúgbò mi ẹwọ́ sáàdì àwọn bọ́dà àjọ ọlọ́pàá orí sí ẹ́sùnà ló kọ́ ní ẹ́sùnà kọ́ mọ́sásà àdúgbò náà ni ẹ̀yẹ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń ṣe jákùjákùtà ń sọ iná ẹwọ mọ́sásà àdúgbò wọn is hard kò ọba ẹran ọba sọ́tún jẹ́ ولو استقاموا على الطريقة تبا لوجو سيسي لوري ojo na te wa yi e ma fi alusuna se ese se sa kan le fún video ara kódà alusuna ni ma nla ko me media le ri ni torí kò kò deserve e kọ́ fẹ́ lo séhù ní sí kọ́ alúrú àwọn àjáni kan ní sí àwọn àjáni bó se sí ní sọ àforí ní ọ̀dọ̀ náà alùsùnú kí ní pé wọ́n ní ẹwà bí àwọn àṣẹ àwọn fònílátúṣe wà ọ ti yẹ pẹ̀rẹ tó gbé lọ́wọ́ ẹn tí ń sàtakò ìdíwọ̀ gbé lọ́wọ́ tó pẹ̀lẹ́ sí tó ọ̀fẹ́ tí gbogbo ayé rí bẹ́ẹ̀ ẹ̀tọ́ ń sàtakò rẹ̀ wọ́n pàdé rẹ̀ wọ́n láwọn àwọn fònílátúṣe wà náà àwọn dókítọ̀ àwọn ilé yìí àwọn ọmọ ẹlẹ́tí mú mímọ̀ alọ́dínlẹ́kàn kọ orí wọn ọwọ́ àwọn bọ́dà tán bẹ̀lá dúgbò ọwọ́ àwọn wọn tó yá tí àwọn afáwà ahmed dẹ̀mbọ́ sẹ́mà àwọn ọkẹ̀ dẹ̀mbọ́ ní kí nínú àwọn sí àwọn adáwọ̀ yá kí wọn ládúgbò sọ gbogbo àwọn afá jẹ̀kẹ̀jẹ̀kẹ́ níbi àwọn ọkàn tí wọ́n ń takò sí ìlànsọ ọ̀ní sígbàpọ̀ orí wọn ẹni tí ó pàtàkì ọlọ́run tí ó bàbára ọlọ́run tó bàbára nábì kí lè yán bàbára rẹ̀ sí wà lẹ́ à ń sàbòsí fúnra wa sẹ́nu mi ó

gbogbo àwọn èèyàn dákẹ́ kò gẹ́gẹ́ lọ́rọ̀ lẹ́yìn àwọn ìṣúná nìkan nígbà tí a tẹnu àkùkọ ẹ̀sìn ọmọ ọba Islam ta ló dìde ẹ̀yìn ní tẹ̀bílì kìí ẹ̀yìn tí ẹmú sí ní ẹ̀yìn tàbí ọdúnrún ní àwọn arúsù náà kojú ẹ̀ ó wá bú ordinary person ordinary ṣe kà mọ́rin dín ó wá fẹ́ràn kan wọ́n yéè tẹ bá rí àwọn àtàbí ìbárata ẹwùn kan nìsìn ìranù èyàn fi àbùkù kan nẹ́bí ẹ̀sìn ọlọ́run tẹ́ gbé lọ́wọ́ tẹ́ ń jẹun rẹ̀ ẹni kan mẹ́rin bá tẹ́sìn ọlọ́run ẹ̀sìn ọlọ́run ní káàkiri kùránì tẹ́ gbé lọ́wọ́ ìjáfà ayélujára olẹ́bí ń jẹun tẹba kọjá ládùúgbò lásán ẹ̀tẹ́wà fà tẹ́lẹ́ tó ní kẹ́kẹ́

so alibani rahimahullahu ta'ala wọn ìtẹ́gùn lọ́ha bẹ́ẹ̀ bá dúó sí sí ló ẹ̀sẹ̀ wọn bá yẹn sùn yóò kùn yín lọ́wọ́ wọ́n ìtẹ́ bí àpìdáàmàkù ẹ̀dẹ̀ yóò àpìkẹsẹ̀ ilẹ̀ lórí súnà tẹ́ẹ̀sì o ìtàkùkọ́ ní pọ́blẹ̀mù wọn pọ́blẹ̀mù gidi sí ní gbogbo apátápátá tàbá dáko káwá káwá káwá ààrẹ ọ̀kà káwá ju gbóngbó sẹ́gbẹ́ wọn jọ àwọn gbóngbó àbí wọn á pa tọ́bá pa tán kí lọ́nà sí lẹ́yìn rẹ̀ lẹ́gbàtà ti ta tán ká máa fẹ́ tán bí lọ́lọ́rọ̀ rẹ̀ amúnúkú àgbẹ́gbàgbò kò sẹ́gbọ́n lè lọ́bẹ̀ láyé ọkà onígàdè abẹ́mọ́ tí ń sọ ni bẹ́ẹ̀ ti ẹkẹ̀ mọ́ gẹ̀ẹ́sì wọn kó bá náà ó ti ẹlẹ́rọ ẹ̀tún fẹ́ sí òbí rẹ̀ náà ẹ̀tún gílì yìí ẹ̀tún mọ́ sẹ́ ẹ̀rì tó bá tún yan yàn fún àjọ yàn gbogán tó bá tún lọ lọ́kà náà tó fẹ́ sí òbí kó tó ṣe ẹjá sẹ́ ẹjá sẹ́ wàlá ẹjá sẹ́ àwọn àwọn ní pé kò sílẹ̀ àwọn àwọn lálùsúnà ẹjí ká dádúró ẹjí ká mọ̀fí lálùsúnà lẹ́nì yìí mo fi ẹnìkan lánàá ẹnìkan bá wọ́n wá dìbọ́ lálùsúnà pèsè lálùsúnà wọ́n á pè ẹniyẹn sọ ọ̀nà báyìí lọ́wà wọ́n á pè kí ló kọ nílá yìí hákọ̀ olè wọn kìí sọ̀bùn náà ní máa lùsúnà bẹ́ẹ̀ máa ń gbẹ́rù kankan awá ti pé àwọn lálùsúnà rí bóyá sọ́lábí ni ó ní hálùkọ́ olè lọ mọ̀ṣọ́lá ó ní hálùkọ́ hálùkọ́ pírẹ́sidẹ́ntì hálùsínà mú nàìjíríà bóló ti dá adìrítà fẹ́ mú adìrítà fẹ́ mú búrá ní àfẹ́ àgbàmújìnà ó ní pírẹ́sidẹ́ntì hálùsínà mú nàìjíríà wọ́n ṣe ní mọ̀ṣọ́lá ọmọ kàlámùlà ẹ́ṣẹ́ àti ìtàfẹ́mọ́ ìpàbọ̀rùn rẹ̀ ẹlọ́pàá àti ìlọ́dọ́ sáàlùsílẹ̀ wà ní sínú ẹ̀kọ́ mọ́nà ọmọ pẹ́lọ́bì èyí ọmọ pẹ́lọ́bì wá o sáàlùsílẹ̀ dáàbì sínú rẹ̀ ó ti kọ́ fẹ́ so ẹjá sẹ ẹjá sẹ bọ́dà kanjọ́ ní ó wá láti Nàìjíríà

àwọn ọ̀rẹ́ rẹ̀ náà rẹ̀ bọ́ọ̀rẹ̀ bá ti lọ́rí àmọ́rìsì ọkàn wọ́n wà sí ni ọláwọn rẹ̀ ń ta àwọn jíńgbò àwọn ọ̀rẹ́ rẹ̀ píkọ́ àfáàtí sí hálùkọ̀ fún yóò lè fatima ẹlọ́kùnṣẹ́ ẹ̀mà ń adákan rẹ̀ tí gbogbo ẹ̀lẹ́ mú wọn ẹ̀yìn mẹ́ni ẹ ẹni ẹlọ́lẹ́ ọlọ́mọ olóòtọ́ àmúwà àti àbúṣẹ́ kíná bíríkìlá sẹ́kẹ́rẹ́sì àbúṣẹ́ kíná bíríkìlá mọ̀ lápẹ̀jú ẹni o sẹ́kẹ́ mọ̀ àbúṣẹ́ kíná bíríkìlá bí bá ti máa àbúṣẹ́ kíná bíríkìlá abáwọ̀kúnà kíná bíríkìlá láti máa àbúṣẹ́ kíná bíríkìlá èmi ò mọ́ tá lọ́mọ̀ àwọn ọmọdé ń bọ́ bọ́dà ẹ̀ fara ápọ̀ máa wábé àbọ́dà ẹ̀ láti Niger State àti àrùsùn àmì lọ́dọ̀ àṣẹwà fún láyé ìpínlẹ̀ àdúkọ̀ so tí mo lọ pé ẹ̀dà tó ọlọ́run ẹjá jọ ìdíkàtúmọ̀ bá ti ẹ̀ lọ́wọ́ ẹ̀dà pọ̀ jẹ́ káwọn ìfúwá ní ìdíkàtúmọ̀ bá ti wọ́n àwọn ti ní lánàá tí ń pẹ́pẹ̀ tí wọ́n ní náà bá lọ àwọn sárábí náà lánàá tí wọ́n ní náà bá lọ ẹ mọ́ rọ̀pọ̀ mújà rọ̀pọ̀ àkíyèsí ilé yọrọ sàmànáwà nínú pọ́blẹ́mù tí ma tó wà ó ní ojúrò ilẹ̀ fil aqida aw manhaj ìtí sára yọ ọmọ ilé ìtẹ́bẹ̀bọ́sẹ̀ kó wà níbi àkídà ẹlòmí wà láì yóò fẹ́ ìdárùsùn náà ẹ̀ ní ẹ̀ẹ́kẹ́ ní mọ́ jẹ́ ti àkídà rẹ̀ sí mú lábẹ́ yìn àwá ìsìn ọlọ́ inú àwọn wàhálà nínú tí wọ́n kó bá dáwà ní ẹnìkan jọ kan sọ fún mi ń sọ fásún náà fún mi kò lè kàn sí rá ní bá tẹ́ múra kẹ́kẹ́kẹ́ ìbáhàn kiri báyìí àwọn tí ń ṣe súnà rẹ̀ mẹ́rin mẹ́rin mẹ́rin oníjọ́gbẹ́ sílé rẹ̀ kùránì méje làwọn sọ̀kalẹ̀ tí máa sọ ní fún yẹ́ ìyá rú kùránì mélòó ìlú wọn sọ pé bí kùránì bí díà rẹ̀ sẹ́fún wọ́n yí mọ́lé mílé rí kí n sọ ọ̀rẹ́ dára rẹ̀ náà mo lè dá sọ fún wọn ní ìwà ní èmi mú sọ ìpàmì ní kàmá ní mo ti àbábò ló lábẹ́ ìtọ́ ẹ onítàní ọ òkú ní kéde dára rẹ̀ rí ìgbọ́ ọ̀sẹ̀ náà ó ìmájì wà láìláwé ẹ̀sì láìfi wà ní mélòó méje gbogbo àwọn tí wọ́n á pè yọ́nà kò sáré sí ọ̀kan bẹ́ẹ̀ Eh? ẹ̀dùn program báyìí sí ìkírí ẹmọ ń fà bẹ́yìn tí irú àwọn tó kọ́ ọbẹ̀ àwọn bá ti dáa pọ̀lú ẹ̀yìn dáa lérí kí ẹmọ grow straight lágbó amẹ́jọ ní wọ́n bá ọmọ kan jà wọ́n alẹ́lẹ́lẹ́ ọkùnrin ẹ̀sán wọ́n ẹ̀ta kọ́ mọ́ lábá súnà ìmá tó sọ pẹ̀lú ìrìnàjò aláàtúnmọ́lá ìdágbà pé àwọn kan bẹ̀lẹ́ pé kákàmà sàlàífà pé kàyò dáa ni tí a máa ń dákọ̀ báyìí dákọ̀ bọ̀tàwọn pọ̀ mí bẹ̀rẹ̀ pé òwúlò ilé ẹni ní ẹmà sọ tí ẹni sí ìlà ìlà ìlà ìlà ọ̀rọ̀ mọ́sájì ìdẹ̀ fọ́lọ̀

ẹ́ ẹ́ bá yẹ́rọ kí ìbára fún ilẹ̀ lẹ́yìn wàhálà ń bẹ lẹ́yìn fún abíọ́lá nìkankọ́ àwọn tí ń fa ìfàsẹ́yìn súnà ti pọ̀ jù dáwà sàlàfíà ó yẹ kó ti ó dáwà wá kíyà gan dáwà tó bá dámà àwọn èèyàn mú but brọ́dà kan bẹ yìí ní ìdábọ̀ brọ́dà ẹ̀ nílé wọn nílé wọn abẹ́lẹ̀ pẹ̀lú ilé súnà gbogbo ilé wọn bábátá bẹ̀ kẹwú fọ́nà ọ̀pọ̀lọpọ̀ ilé ọmọ dị bọ́dà ẹ̀ ka ilé ọmọ wọn ọlọ́run wa ní gbáwọn ẹ̀kọ́ lábàbọ̀ yìí súnà wọ́n sí tẹ̀tìbík òkúnlẹ̀ máa ń lò kẹ́lẹ̀ mọ̀ pé kẹ́yẹ̀ máa tẹ̀sẹ̀ bọ́rán bí dáwà kẹ́mà kó sí ní ẹgbẹ̀lẹ́ pọ̀ ní máa àfẹ́tì ẹni àkóbí ẹ̀kọ́ mọ́fẹ́ mọ́ àwọn òbí ẹ máa ń dàmọ́ rẹ̀ lè gbé ìkúnlẹ̀ iná nìkan ni ó wá di dán ìkánú àwọn ọmọ ilé wọ́n sẹ̀ ìdá ìmọ̀dínà ẹni ya gẹ́gẹ́ bí àbúrò àbá rẹ̀ ní bàbá ọmọ ní ọ̀sọ̀ yìí wà tó fẹ́ kí báyìí ó kàn kúnlẹ̀ ní ó ní sọ ìrọ̀ aláàbáwọ̀ bá ti ń jẹ́ àwọn bá wà ló kó bá rí ẹ̀tí bá ní sí ẹ̀ẹ̀gbọ́mí ẹ̀wọ́ problem lọ́la ní kí ní ìyàwó tẹ̀lé kí èsì ní ẹ̀bọ́n tó ti brọ́dà yìí wọ́n wá lè máa kí ìrírò ẹ̀rí láyé ìtẹ́sífà nẹ́bí ní mọ́ká àkọ́kọ́ pé wọ́n se fún ìyàláyé lọ lẹ́yẹn lókọ́ rínú inú lẹ́tà ní súnmọ́ pọ̀ mẹ́ ìyá bàbá ọgbogbo pátá wà láẹ̀ wọ́n á kọ́ pẹ́lú fún adásímọ́ lóyún

mo tẹ̀lé nìkan lọ síbi kan inú mi sì bàjẹ́ wálé ládùgbò wà yìí náà nípa pé ẹnìyàn ó kànjẹ́ pé àfihàn ah, wá ládùgbò wà ikú jẹ́ súnà kọ́ bẹ́ẹ̀ ah, nà kẹmà kí n sìn jáde wọ́n rẹ̀ ni fún fàtẹ́ wá dúbà

tí ìrìnà àdìbà ti wọ́n ààrùn dápẹ̀ sí bẹ́lẹ̀ ìní bẹ́lẹ̀ ìní bẹ́lẹ̀ ìní bẹ́lẹ̀ ìní bẹ́lẹ̀ ìní bẹ́lẹ̀ ìní láti yàwà lásùnà ó mọ́ àfẹ́ ti dáwà àwọn tàà jọra bá ṣe pọ̀ láwùjọ yìí tó wà láì tàbá dó lé ojú ọ̀nà kan súnà ti kárí ṣebí láwùjọ yẹn ń gbọ́ yìí ṣebí láwùjọ yẹn ń gbọ́ yìí níjò lẹ́yìn wọ́n tó fẹ́ bẹ̀rẹ̀ níjò lẹ́fẹ́ bẹ̀rẹ̀ mọ́ sàlàyé dáhùn sàlàyé yìí ẹ̀rí lè sàlàyé rẹ̀ mọ́

tó bá kúnlẹ̀ yóò máa tẹ̀lé òdí àdúrà òdí òkómọ òdí ìyàwó òdí òkú adúrúsan adìyẹ́mọ̀ dínà iná abákan síwá sí jọkọ pàápàá màdínà ní wọ́n síwá sí àwọn ẹ̀ṣẹ̀ ìṣòkún ó ní tí ń sọ yìí ó lè láyé tí ìbá sọ ọlọ́wọ́ bí wọn ó ní wọ́n tọ́jú wọn màdínà adìyẹ tó wọ́n jẹ́ adìyẹ tó wọ́n jẹ́ ilé tó wọ́n gbé rí òun gbé owó tó wọ́n gbà rí òun gbà inú yóò sùn bẹ́ẹ̀ni wọ́n lọ bẹ̀rẹ̀ kó sí rárá àdáyà yìí ẹ máa fi àwọn ẹran fi dáwà ẹ máa fi fún ẹni dára sí dáwà kẹsẹ̀ mọ́ sí máa kẹ máa tọ́kàtà ìgbé aláṣẹ ìgbà wáyé wọ́n sì dé wọ́n ajá kọmọ́sá sí ìran wọ́n gbà mọ́sá yílọ́ lẹ́kàn náà burú pàtẹ́ ẹ̀dọ́ dédé ká ní ọtí gbó mi tọ́lọ fún àǹfààní tọ́lọ fún ọ ni àwọn mọ́sá sí ìkọ́ ti tẹ́ ní wọn afákò ní dágbò ìfà gbàmásí wọn lọ́wọ́ tó gbogbo àwọn jẹun láti yóò ti yé wọn òun dé báyìí wọn wọ́n sọ sí bíbá ìjọ wọn jọ jákè lẹ́sẹ̀ rẹ̀ ní wọ́n rán fún wà sí ṣe ebi yà ó ṣe olóòtú ṣe tó bọ́ mẹ́ ẹjámọ̀já tó dédé eléyìí máa ń fà kó bá fún dáwà ni ẹ mọ́ kàfẹ́ rí ìfẹ́ ẹmọ́wọ́rí àwọn sí dáwà lọ sí àwọn mọ̀ríkà ìmọ̀kúnlẹ̀ àwọn mọ̀kúnlẹ̀ bá bàbá wọ́n mẹ́rin bí ẹ̀ bá gbọ́n àbí ìwọ gẹ́gẹ́ lọ́kọ̀ bẹ̀rẹ̀ anẹ́bìkì lọ́kọ̀ bẹ̀rẹ̀ kì ní yìí wọ́n ti kó bá wọn mọ́ ní ọmọ ti kó bá wọn mọ́ ní ọkàn ọ̀rẹ́ mi kan wá ní wálé ìpèsè ìsúná ló kọ́ ohun tó wá dọ́bọ̀ wọn mọ́kúnlẹ̀ o tó pé ọ̀rẹ́ mọ́ fi ọwọ́ pé alùsùn ẹni tó náà nínú gan-an agbọ́nsẹ́ ni ó náà nínú gan-an fíọ́fíọ́ báyìí mọ́kúnlẹ̀ o tọ́rọ ọmọ ọmọ pọ̀ ní olófẹ́ mo bínú sí ó di di ọjọ́ mẹ́ta ìsọ̀rọ̀ sí wọ́n sì máa ń bẹ̀rẹ̀ ó wá dẹ́rẹ́ bú ó sì kúnlẹ̀ ẹ̀kan sí ọ́ ni ṣe mú tí wọ́n wá dẹ́rẹ́ kan wọ́n nǹkan yẹn ń dáwà jẹ́ ni káàkiri àwọ kíyàn pé lálùsùn náà ọmọ akùn ìrìkọ́ ọ̀hán fún àrẹ́bá àwọn ìdánwà ń bọ́ irú àìlúsẹ́ yìí ti dáwà ní pé tí mọ́mẹ́ bá ti débà ìyẹn lọ́bá lágbájá mashallah rẹ̀ bí ẹ̀fún yí èyí problem fún yà kíyàn pé rẹ̀ sún náà ìwọ̀n mọ̀ hàn tún kẹ́ pé hàn wa inna ilaihi raji'un ni wallahi kini yi o affect gan àwọn tó bá kàn ló máa ọ̀lẹ́ràbí nítorí lẹ́yìn lára àwọn tó mọ́ náà fẹ́ ti súnnà wọ́n náà ká máa rí irú àwọn ìṣiṣí báyìí al-khilal fi dáwà awal minhaj awa fi al-aqida níbi àkídà wa ká máa lúwà kan báyìí ẹgbẹ́ kan bẹ̀ẹ̀ ti rí àìsìn kan báyìí àwọn sálàbí wọ́n ti máa sílé yìí sílé yìí láàfin yọra wa kúò ìtàbá ní náánú sálàfí yìí ní sálàfí láwa ìkàtà àfin sẹ pé gara wa kó lọ́dọ̀ àwọn tí yíò rí àwọn sálàfí lè yìí àwọn lọ mú mẹ́tọ́dù míì yàtọ̀ sí mẹ́tọ́dù tọ́lọ̀ bú kalẹ̀ fún àníbi sọ̀rọ̀ sọ̀rọ̀ èyí tánà bí kalẹ̀ fún àwọn sọ̀hábà tó fi ṣe dáwà àwọn agbékalẹ̀ wọn àwọn mú mi pé kó tàbí gan ló yá láàrin 10 years fún Mẹ̀dínà ẹ lóru díẹ̀ sábà lóru díẹ̀ yóò yá dìsíbà yìí tàṣàbùkù jẹ́míà wọ́kúnlúgbò ṣẹ́ta tẹ́mẹ̀ bá rọ̀ àtàwọn tẹ̀blíg àwọn ọmọ tààrùnù tàdọ́mùnù tọ́bárí wọn tó sẹ́rí sí àwọn yanyínú àwọn yanyínú ẹ̀sìwò sáájọ́ra wa òun àpá àjọ́ra wa akànjọ́ ní ọwá pàdé ara wa ní níbi àtíkọ̀ ọ̀kan báyìí àwọn sálámà sálámà ọ̀rọ̀ àwọn alẹ́gbọ́n sálámà ṣe ṣe wọ́n ní pẹ̀lú o ìbílẹ̀ pẹ̀lú àṣẹ o ṣe wọ́n ní pẹ̀lú o mùsùlá ni wàláì ẹjá padà wàláì sábà padà á rí pé ká gbóró ní wọ́n ní

àmúgbà tí ìjọba ìfọ́ tapò lọ́wọ́ bẹ̀rẹ̀ fátúwà òní fátúwà bẹ̀rẹ̀ ló padà rí wọ́n padà fi hàn wáyé tẹ̀bí ìgbọ̀nrẹ́ àwọn àkántán wá sí tẹ̀bí ìgbọ̀dá ọ̀ wá ní wípé wíjẹ́ mọ́ ilẹ̀ àwọn ṣe kí ní kàrà fún náà ó lágbàá gan o mún tẹ́bù league kò sí bísí lọ́yẹ́ sílé tó tọ́bálọ̀ ní lọ ìjáde wọ̀nígà àbákanjọ́ kan wọ́n tọ́wọ́ ti rí ra wọn wọ́n ti sọ wọ́n ti ṣe ajọ́lọ́ wọ́n ní káfà lọ ìjáde onígbàgbó sí 3 days ah, just 3 days ìjábà tó bíkì kọ́ni àwọn òbí ọ̀rẹ́ rẹ̀ àwọn ọ̀dà nígbà fáwọn ní lọ́nà yàfẹ́ gèrè alìgbà ìlọ lọ́nà inú ọ̀rẹ́ kan fẹ́mọ́ káfò sí jáde ọjọ́ kan fọ́ lọ tí ìmá jáde yà ń yàwó ìrìn kí máa jáde gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tọ́rọ ọba tó fi túnmọ̀ sí ọlọ́run nígbà lọ́rọ̀ rẹ̀ ilé ìwé sí mọ́nẹ́jà nígbà Muhammad sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn èèyàn àwọn òpé makeup tablet wọ́n kò dà wàláì lójú àwọn èèyàn tẹ bá rí tẹ bá dé ìtìmọ̀ tablet tẹ bá rí àwọn kúrá táwọn tablet sọ di ibáwọn láàrín láàrín ẹ̀ẹ́dẹ̀bìlì try kò sí dípà tí ẹ bá tàyàn náà ni àwọn mímẹ́ ẹ̀rọ ti gbogbo wọ́n ti yọ wáyé ẹ̀kọ̀ ọ̀lẹ́ wọ́n ti mú gbórí wọ́n ń sọ bá ní tí wọ́n but ẹ̀rọ pẹ́rẹ̀ wọn ẹ́ gbogbo tó wá ti dáwà wọn kò sí kọntínítì mẹ́ ó ní gbọ́dọ̀ àkàn èkó náà bọ́dọ̀ àwọn ayẹ ń gbọ́ àwọn ṣẹ́ tí ò dákọ́ rẹ̀ lóòtọ́ alẹ́lẹ́ kọwàá ibi ó kàn fún ìgbàlẹ̀ ni kò mú tí mọ́ kò ṣe bọ́ì mọ́ kò ṣe tọ́ọ̀kà ó tẹ́lé bí gbígbá ni yóò mẹ́rin ó tó dẹ́gbọ́n rẹ̀ ti pọ̀ kò sí mú tí mọ́ wọ́n sí dákọ́ wọ́n sí dákọ́ ibi tí mọ́ nájú wọ́n ti wọ́ ni bá sàrọ̀

bí ọlábọ́ dé lù abákanbẹ́ wá ní à èmi náà ti ṣe egun ní ìrìnà rí tí mo tẹ̀lé wọn lọ́nà lẹ́sápà inú gbẹ̀mọ́ ẹgbẹ́ ló ṣe àbáwọn ti pa ìgbà ní ìyá rẹ̀ nípa ẹ̀rọ̀pẹ̀ ẹ̀rọ̀pẹ̀ ìfìkálá rẹ̀ wọ́n nígbà tó yáwọ́ nígbà máa lọ òdí dàrúmí màmá wọ́n díẹ̀ méjì wọ́n tó ní kí mo lọ́wọ́ kí ẹ̀mọ̀ lọ dàrúmí láti ilẹ̀ láti òkèsè mẹ́wọ̀n kí lọ́dà mẹ́ ó ti sú wọ́n lọ wá ó padà sókè àárọ̀ ibi tí dáwà àwọn manihadi tán lọ mú ìtọ́ àfẹ́kì ẹ̀nìyàn bẹ́ẹ̀ nílò àkọ́kọ́ náà ẹlẹ́gbẹ́ náà àwọn náà ní kàtí àfẹ́kì manihadi wọn so hálùsùn náà ẹjíká gbólé ní hajj wa tàbá ti gbó hálùsùn náà lọ́pẹ́ ààrẹ wà láì ẹlùmí wọn pè hálùsùn náà wà láì tàbá ti hálùsùn náà fún púpọ̀ tó wá rẹ̀ bí ara sára màsìmọ̀ kí ló dé kí láti fún yín abiyọ́lọ́ ọba wà lẹ́kẹ́ ọlá mọ́sà fún ẹni kọ̀kan aṣe ọlájẹ́ kan ọmọ sọ́rọ̀ wà lánàbí ilẹ̀ Muhammad wà láàrin ọ̀sán a ní àwọn àkéde kan náà Méjì gbogbo ọ̀pọ̀ owó orí ẹ̀rọ a ní ìkéde kọfà kọfà gbàdó ìláyé ibi alákọ̀ọ́kọ́ asọ́nijọ́ jùmọ̀ ó ní ilẹ̀ kanta target tí a fẹ́ kí ládùúgbò tí wọ́n ní ìdáwà súnmọ́ àtàkùn pọ̀ wọ́n fáwọn ìláyé rárá a tún tó kàn ní pé so kí adúmọ́sálásí ni òun náà lọ ní àyè mo bá ti gbàgbé àtẹ́jẹ̀ pé dára lọ́sí láwùjọ nígbà mọ́sálásí alhamdulillah so a rò pé ta lè sí níbẹ̀ náà nìyẹn àtiwárí ilẹ̀ ilẹ̀ ẹ̀fẹ́ pẹ̀lú ránpẹ̀ àti tíráì àti níbi 200 wà kòkòrò sí nítorí kankan àwọn ìjọ kọmọ́ sára sí ilẹ̀ tí wà nílẹ̀ tí wọ́n kọmọ́ kọmọ́ sára sí lélẹ́rí àbúgbò yìí ní jùlẹ̀ gan ilé atẹ́gùn làwà ní bá jùlẹ̀ fún ilá wọ́n ní jẹ́ lóòtọ́ fábí wà ní bí kábà wà bẹ́ẹ̀ <laughs> wọ́n ní jẹ́ gan ṣé bá ní sí ìtò so kápẹ́lẹ́ kọ́ ó tún wá pa àkan náà wọ́n wọ̀ sí pláàni àwọn tó kọ̀ kò ní tó kọ̀ pẹ̀lú pláàni wọ́n wọ̀ sí pláàni masalasi tó tabára wọn tán ní agbára ilé ìlú náà bóyá lẹ́lẹ́ bàbá ti sẹ́bẹ̀ ni tó lè bá sí tìlú approved tó ń tó rán masalasi lọ́wọ́ ni ilé yìí àwọn tán kọ́ masalasi wọ́n yé dá wọ́n yé sí wọ́n sí pláàni àwọn tẹ́lẹ̀ yìí bó ṣe gbà wá wọ́n sí pláàni rẹ̀ wàláì à ń kọ́ lọ́wọ́ báyìí wọ́n sì àwọn ọmọ kárí ti bá àwọn fúdílà sí ni àwọn ń dàmú mú ní wọ́n dábẹ́ wọ́n sí lọ́jọ́ rí pláàni rí alẹ́ àwọn bá lọ so tó bá ti ní kí yẹn sọ bá ọdún mẹ́wàá ilé so àwọn kọta tí ta fèsì lélẹ̀ yẹ̀rẹ́ ọ̀tọ̀ lọ ẹni tí ọlọ́pàá fi rán kálukú lọ́wọ́ àbíta bá mọ àwọn ọmọ ìyá nínú mi náà wọ́n gbọ́ lélẹ̀ yìí tí àwọn ìyá sí 250 just 250

kálùkún wá òkú olókùn sí kálùkún lókè ó kù dáadáa ẹgbẹ́ bíbà yìí lókè àìrẹ àjẹkọ́lé kó jẹnẹ́tọ̀ wa náà kó wà káwọn àbúkà kìí má lẹ́kùn òkè bọ́gílá lókè àti sọ́rọ̀ so bá fẹ́sẹ̀ lọ́nṣe bá fi máa sí lára wa náà èlé ti rí ìdílé lọ́nṣe náà wa náà láti bá dé dábàdé àwọn tó kọ́ lọ́sí ìsàlásán kọ́ fún wa gbogbo yóò wọ́n ti náà ara wa náà kọ́lá kò sí tàbí mẹ́ kò sí ẹnìkan láti ta tó lóbi náà ah, àwọn àdásí náà àwọn ẹgbà fáyì ní ọ̀bá ìwà ayá wa ṣe ẹn tó sí náà ẹni pé abàjá so ó ti ẹni wá sọ láti bí ọ̀sẹ̀ bí oṣù kásẹ̀ so a máa ṣe end of March so máa ní ẹ̀ṣìn náà máa ṣe kó mọ̀ jù mẹ́rin kan ní o donate so àtàbá gbé olówó oṣù ìzàwágbà ilé ìyá pamọ́ lọ díẹ̀ mẹ́ fàtí ìparí láti náà ọ̀pápọ̀ àwọn ní sí ọyọ́ wọ̀nà tọ́wọ̀ ẹ̀kọ́ lọ mẹ́ tó wá dìjọ́ kálùkù máa dúró dìjẹ́ méjì lóbi 10 òfin 20 òfin 40 òfin 50 100 1 million ẹmọ́sàmí <laughs> nílẹ̀ ìlú sì máa ń fọ́n so a parí ní tásí lọ́pọ̀ yìí pẹ̀lú gbọ́nà pé so kọ́dá a tún jára rẹ̀ rapa ìgbàláyé sí wà tó wá ní ká stop pé àṣẹ́gbó eléyìí ìlú òdo ogbẹ̀ ìgbàláyé wà dáadáa fún amẹ́lẹ́yìí àmì gbílẹ̀kùn mọ́sálásí ẹlẹ́kùn jọ́nà mo gbé yìí lónìí ẹsìnétì ẹ̀ lẹ́kùn kejì lè nínú agbé ẹsìnétì ẹ̀ ilé iná ọgbọ́ àwọn obìnrin náà kò yọ wọ́n lẹ́wọ́ àwọn náà

Number one, Alaikum Salaam. Ṣé Ah. ok wọ́n tún ní ní síká náà síká òkè náà ó ní problem ṣàfihàn àwọn náà ẹ̀tì rà ọlọ́run ti rà ẹ̀rọ ẹ̀dùn pàdé tẹ́fún ó tẹ́ ẹ̀rọ ẹ̀dùn ẹ̀sìn lè yá àyà kó lè yí kálẹ̀ ẹ̀sìn lè yá ní kó lọ sí ọlọ́run <laughs> àwọn ọlọ́run fẹ́ àṣíta ọmọdé ẹ̀kọ́ sísà tó péré sísà tó péré náà àbá bèèrè pẹ́sẹ̀ iṣẹ́ pẹ́sẹ̀ iná wọ́n bèèrè ní wọ́n bèèrè lánàá uh, aláṣì ẹ́rẹ́kù náà ni orúkú gbáṣẹ̀ púpọ̀ ọdá stand local pool ó ní káwà stand ní pé dáwà máa ń le dáwà máa ń rọ̀

second thing so yẹ kí dáa máa lè ní jẹ́ kún ọ̀rọ̀ so understand la nídì dáa náà ilé ní àbúrọ̀ dáwà nẹ́bì gẹ̀gẹ̀ sí dáwà nẹ́bì ilé ní àbúrọ̀ eh ọ̀dáwà nẹ́bì lọ second thing so dáwà máa rọ̀ ní gbogbo àwọn nẹ́bì ọlọ́run tó wọ́n bá ránṣẹ́ ọlọ́run bá ní ó ń sọ mọ́ pé ẹ máa dẹ̀ fún wọn ni but ẹni tó ṣe dáa gẹ́gẹ́ fún rẹ̀ àwọn ibi kan bẹ́ gbogbo yìí yóò lè fún wọn lóṣùrọ̀ fáwọn kan bọ̀ dáa gẹ́gẹ́ dáa gẹ́gẹ́ dáa gẹ́gẹ́ dáa fún ara rẹ̀ gẹ́gẹ́ ọgbọ̀rọ̀ yóò bá rọ àwọn ìrìnbọ̀ jẹ́fọ́dún àmọ́

tí wọ́n fi ránṣà rẹ̀ tí wọ́n dáwà mọ́ wọn ní ṣáyẹ́dẹ́ gbàdébí tí ó fi di wọ́n láti kẹ́ nísìnyí ẹ̀kàn rí lérí ẹ̀kàn rí pé àwọn ẹ̀kàn wá rí ẹ̀gbọ́ wọ́n fi dá wọ́n fi bá wà wọ́n sí ráàmọ́ ọ̀rọ̀ ní olúmọ̀ ọ̀rọ̀ ní ó kàn á gbé kó bẹ̀ gbọ́n dá àmọ́ ọ̀rọ̀ sẹ́kẹ́lẹ̀ ìsinmi ọwọ́ kan bókó mi sára bí náà lórí bá lọ <laughs> kò lè tó bàbá mílẹ̀ bí kò lọ sára bí sẹ́kẹ́lẹ̀ olóyìn béèrè pé káàmù ánsà rẹ̀ fún àwọn pé sẹ́dára nẹ́bí wọn àbólé ẹgbà fẹ́ sọ àyẹ́wà dáàdẹ́bí àìlórí ó lé tàbí sọ sí dáàdẹ́bí wọn àbó lé so dáàgbọ́dọ̀ wọ́n ẹgbẹ́ sí dáàgẹ́gẹ́ fún ara rẹ̀ tó fẹ́ sí dáàgẹ́gẹ́ wọ́n ẹwọ òbí sọmọ sóbìgbọ̀rọ̀ lè mọ́ àbígbọ̀rọ̀ fọ́mọ bóòlẹ̀ ẹ̀kọ́ bí orí sọmọ yóò rọ̀ but ìgbàlúwà tí lò bí ó se yóò lè mọ́ mọ́ yóò jẹ́ rọ̀ ẹgbẹ́ bí sí ìbídáwà sí rí nù

níbi ẹkó ti lé ìyẹn gbọ́dọ̀ àmọ́ ń dáwà gẹ́gẹ́ fún ara ẹ̀ tó yẹ kí àwọn èèyàn tó pé gọ́yà rẹ̀ ni pé kí gbogbo èèyàn gbọ́n tó ń sọ yóò wá dẹ̀ fún wọn yóò sì kí nìyí yóò dẹ̀ kò ní pé lọ́dọ̀dọ̀ kò sí ní pé but nǹkan yẹn ló kọ́ gbogbo lónìí láàrin àwọn ọ̀sán wọn wa náà wàhálùkù sàlám tó bá tú wà mẹ́ta. Àwọn àgbẹ̀ ní àwọn àbá àti ohun tó ń débi àbá àbá wà.

bí ìtẹ́bìrì lágbára náà àwọn ọ̀sàmù náà a nǹkan tí ṣẹlẹ̀ nígbẹ̀lẹ̀ yẹ́ fi bèèrè pẹ́sẹ̀ kò lẹ́kẹ́ bèèrè bá ṣẹlẹ̀ ti rẹ̀ náà láwọn káàdì tó wá tó gbórí ẹgbọ̀rọ̀ tó bá náà sí ẹgbọ̀rọ̀ sàlàyé ibi tàbá bèèrè àwọn kan wà nísìn wọ́n ní àyíbàmbá ẹlẹ́gbẹ̀síwà àwọn kan náà àlẹ́gbẹ̀sí àlẹ́gbẹ̀sí wọ́n wá sàgbọ́ wọ́n ní àlẹ́gbẹ̀sí náà wọ́n á bèèrè wọ́n á bèèrè pẹ́sàn lọ́wọ́ àfáà kan nípa àfáà fúnlá bóòlù àfá ìfẹ́ sọ́mbà rẹ̀ àbí wọ́n náà ẹmọ́ bọ́ wà sí ẹniyẹn ẹ̀sìn máa kàfẹ́rà lábójú olúlé sí sálà wọ́n alẹ́ tó sọ lọ́rọ̀ yẹn ṣe alòlè ni àbálòrọ̀ so wọ́n kí pẹ́sẹ̀ bẹ́ẹ̀ yóò lágbára gbá kò sẹ́kẹ́ sí ìbáwọn torí pé ní last week upper last week oh, wá sí ìkẹta ìkẹrin ni eh, ni ìkẹta àmì títì yìí ẹlẹ́ẹ̀kẹrin ìgbà ìkẹrin tásàlàyé mọ́sásílẹ̀ ó sì mọ́lá kéèsì rẹ̀ ẹlọ́pàá mọ́ ìsọ́ fọ́lọ́ ìgbà ilẹ̀ kẹrin tá dìskọ́sì lè lè pé kí ní mọ́nájọ́ àwọn sára fún ẹ̀kẹ́ ìgbà bá ti máa sọ ìsì máa ń gba alásìkò gan-an but àwọn sára rẹ̀ nísì náà ó wá bẹ́ẹ̀ sí ilé pé ìfẹ́tàn ṣẹlẹ̀ òun la fún nítumà ìyẹn gbọ́ wà sí bá wọn tí a máa fi ṣe wà sí máa fi nítumà ẹ mọ́ fún nítumà tí ẹlẹ́kẹ̀ẹ́ ní síse ẹnìkan ní wáṣàwáṣì lórí yóò ẹ̀dàn bá wílì tí ìjẹ́ ẹjọ́ last week ẹ́ wáṣàwáṣì lórí náà ẹ̀dàn tó bá wílì ó wá jẹ́ ọkọ̀ sí ti àwọn méjì tàbí ọmọ wàhálà wọ́n ni mo bẹ́ẹ̀ wọ́n bá yẹn wá sí tí bá sọ̀rọ̀ ní àkẹni yìí òun pé tó correct mistake ní kan bẹ́ni ẹwú ẹgbọ́mìyẹ ẹjẹ́ àtàkò ìwọ́n ti ń gbọ́ wà sí wà sí òun kàn sọ ni ẹnu wa pìkì ti ẹgbẹ̀ mi ẹ̀yìn òun máa ń sọ pé bọ́lá lábájá ó bẹ́ni òun hmm, yóò pìkì ẹni tó bá jẹ́ pé wà sí fún yóò pìkì ẹni so àwọn oníkàtàn kíyèsí èyí mọ́ sí láńsà fún ẹ̀sẹ̀ bèèrè bẹ́ẹ̀sìgbà pípẹ́kẹ́ ìbéèrè bá pẹ́ẹ̀kẹ́ béèrè bá mi máa sáré ṣẹ́gẹ́tì tí máa sáré sí béèrè yìí yóò dá fọ́ọ̀bọ̀ lẹ̀ ṣẹ́gẹ́tì sí so ìrẹ̀ fẹ́ fọ́ọ̀bọ̀ ìfẹ́ fọ́ọ̀bọ̀ náà number three ọ̀sán ẹ̀ ń lọ ní síra ìgbìyànjẹ́ wọ́n fọ́nà sọ̀rọ̀ ìlú àpá ìlú àmẹ́ríkà wọ́n á sì ní sẹ́yìn àlàyé sọ̀kúta ẹ̀rọ pàdé tí wọ́n fẹ́ sọ bá ẹ̀ tó bẹ́sà ní ìjọba pé ẹ̀ ẹ̀rọ pọ̀ pé mo gbà yìí ṣe ẹ̀ mo máa wá ìṣòro ẹ̀ tó wọ́n á dùn náà ní à.